Calma aí! Ah! ọbẹ̀ jápa ẹ̀pà kẹ́rì bó ṣe wà yìí ìdájọ́ ọ̀rẹ́ òsì lọ́wọ́ èmi àti yín o àwa mú ó di ààfin ọba kábíyèsí ni ó dájọ́. Thank you. sílẹ̀ sínú wa yìí àwọn ọ̀dọ́ ìlú wa yìí wọ́n lè rà àgbà wọn. wà á ríṣẹ́ kábíyèsí o iṣẹ́ ọ̀rọ̀ ọmọ ọ̀dọ́ wa. àbí ṣe ẹ mà bàjẹ́ o ẹ sì sáré wà fún ọba lẹ̀ ń pariwo bí ẹni tó ń ná ọjà. àwọn ọjà àgbàlagbà àbá àríkú wo kábíyèsí kábíyèsí o ah, mo súnmọ́ fanúwò ẹgbẹ̀je o mo jìnnà sọ fanúwò ẹgbẹ̀fà o kábíyèsí èmi rè o èmi ló ṣẹlẹ̀ kábíyèsí ṣe rí arákùnrin yìí èèyàn burúkú ni oore ni mo ṣe fún o ó wá di bí mọ́ ń lọ́wọ́ pọ̀ o gẹ́gẹ́ mi mo dúró alákùnrin yìí bá rí mi ó ní bàbá o bàbá o ìjẹ́kí ló dé ó ní à. Ah, arìnrìn àjò lòun òun rè ìlú pọ́kìtì o mo ní ìlú pọ́kìtì bẹ́ẹ̀ ni ah, ah, ah. yóò dáa fún yín mo ní ìlú pọ́kìtì máa jìnnà kẹ ìlú pọ́kìtì lọ́hùn mo ló dáa kẹ ń júwe ọ̀nà fún ọ mo bá dẹ̀ júwe ọ̀nà fún ìgbà tí mo júwe ọ̀nà fún pẹ́rẹ́ ló bá sọ pé bàbá àsìkò ti lọ hmm. ẹ ìfarasí sí ọ̀dọ̀ yìí mo ní farasí sọ́dọ̀ mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ojú ní rojú ṣàánú ẹ̀mí. mo bá dé gbà láyè pé ó dá o farasísí ọ̀dọ̀ mi o àmọ́ ìgbà tí mo wá mú délé à ah, ìyàwó mi ayàrí lọ́ọ̀dẹ̀ ọkọ bó hmm. ti fojú rí báyìí bó ti fi ilé pọtí ní fọ́nà rọ́kà jẹ́rí ah. ah, kìíní burúkú yìí ó jẹ tó àkàṣù ẹ̀bà mẹ́sàn-án. rárá o rárá o mẹ́kànlá àtààbọ̀ mọ̀ jẹ́. jẹ́ gbọ́ àkíparọ́ ràn wá. agbófo sẹ́rí èmi àti ìyàwó mi akáwọ́ra wa sùn báyìí ni a sì ti di yàrá kan la fi jì pé gẹ́gẹ́ bí àlejò kó lè sùn mọ́jú. àmọ́ nífẹ̀ẹ́ lọ́jọ́ kejì gẹ́gẹ́ bí ìṣe mi àgbẹ̀ ni mí mo múrí ilé ọ̀nà oko. bí mo ṣe dóko ni ara ṣe mí jọ̀yìn ara ṣe mí jọ̀yìn ara ṣe mí jọ̀yìn mo ní a ilé kòkó ta gbé ilé yá ara fún mi àmọ́ bí mo ti ń bọ̀ tí mo dé ibi odò tó súnmọ́ àbá wa ni mo ti gbọ́ ariwo ìyàwó mi lọ́ba lọ́ba lọ́ba ẹ̀rù ti bà mí ìgbà tí màá délé mo gbọ́ ìyàwó mi lẹ́lẹ̀ gbọ́rọ́gọ́dọ́ ló bá ní àlejò tí mo mú wọlé o gbogbo èrò oko bíi iṣu èrè oko bíi ọ̀gẹ̀dẹ̀ kábíyèsí àti gbogbo àwọn nǹkan mèremère tó kù lágbẹ̀ẹ́ fi ṣẹra rìn dín tí mo fi ṣẹra rìn dín ní kiri burúkú yìí ló kó lọ láàárọ̀. Ah. ẹ bá jẹ́ kí yà jẹ mí kíkà bí ah. ẹ ṣàánú mi ẹ jẹ o ẹ ṣàánú mi o. igbó ìwọ arákùnrin. kábíyèsí o. bóò lọ̀rọ̀ ṣe rí gan. kábíyèsí gbogbo nǹkan tó sọ bẹ́ẹ̀ ni ẹnu ti rí. Ah, ló dà fún ọ. àmọ́ àmọ́ kí ni àmọ́ kí ni o lè ọ̀ fún un. Hmm. àyà jẹ́ kí lánàá ọmọ kúrò hmm. ní láyé o mọ̀ pé ọ̀jẹ́ àná ló pọ̀ wọ́n ní àárín olúwa mi o olúwa mi o kábíyèsí olùdarákùnrin yìí gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ní ìlú wa yìí òfin bẹ́ẹ̀ ẹni bá sì jalè rèé olóyè gọdọ àti ẹ̀yin olóyè tó kù ó kú owó ruru ká wà á wà wù ṣé orí ní bẹ́ẹ̀ náà kò rí fífọ́ ni kábíyèsí olúwa mi ẹ wò ó èmi ò bá ní ká ṣe ìwádìí ọ̀rọ̀ yìí dáadáa ká lè mọ èyí tí ó ń ṣe òtítọ́ o kábíyèsí ká lè di èyí tó ń ṣe òtítọ́ ọbẹ̀ mú. kábíyèsí o ó lè ó lè ní ọ. mo kí gbogbo ẹ̀yin olóyè kábíyèsí o ẹ wò ó òótọ́ ọ̀rọ̀ wà nínú tó lóyè sọmọ́sọmọ́sọ o ìbá ní ká ṣe ìwádìí fínífíní kí aláìṣẹ̀ má bàa dìdì àìmọ̀ dìdì. akọ́dà. ó kábíyèsí o kábíyèsí o. mú arákùnrin yìí mú wọnú túbú lọ kó wá gbéra sọ nísìn kó lọ pe adífọ́láwà. mo dé tán bàbá. dídá dídá. Ah, kábíyèsí ẹ ṣàánú mi o. wọ́n lè fẹ́ rí mi láàfin. bẹ́ẹ̀ ni àdìbọ́lá ọ̀rọ̀ kan ló rú wa lójú láàfin tá a fẹ́ kó bá wa gbé ìfàjànlẹ̀ kí fó lè bá wa tàn mọ́lẹ̀ sí. Hmm. kábíyèsí ẹ jẹ́ n bi Ifá Olókun asọ̀rọ̀ dayọ̀ amọ̀ràn tí ń mọnú ìgbín nínú ìkara o iwájú ọpẹ́ ifá ogbọ́ ẹ̀yìn ọpẹ́ ifá ogbọ́ olùmúlẹ̀tún ọlọ́kọ̀rọ̀ lòsì àárín ọpẹ́ ifá ìta ọ̀run má fi ibi péré o má fi re pé bí bá a bá fẹ́ mọ lójú àríran ọ̀yẹ̀là. Ah! Kàbíyèsí! Ohun tí mò ń wò yìí kábíyèsí, ó lè jẹ́ o. Láhàn mi ni bàtà ń ké lótú Ifẹ̀. pé kòkòrò tí ń jẹ ẹ̀fọ́, ìdí ẹ̀fọ́ ló wà. Àti Fálà, ohun tó sọ fún wa ní wípé kòkòrò tí ń jẹ̀fọ́, ìdí ẹ̀fọ́ ló kábíyèsí ire o ìwọ́n máa ṣe ra rẹ̀ ni orí iná o. àbí máa ṣe ra rẹ̀ ni.